Hmm, mo rò wípé ẹ̀ ń gbádùn bàbá wa bí wọ́n ṣe ń sọ ìtàn nípa ìgbésílé ẹ rí wípé ìtàn ọ̀hún ó tó ètò àwọn ọmọ wa jókòó kí wọ́n mọ̀ nípa ẹ̀. ó dẹ̀ bàbá wa ẹ̀sìn mélòó gan ló wà nínú ìlú ah, ẹ̀sìn àdáyébá christian mùsùlùmí. kí ni àjọṣepọ̀ wọn kò ní ìdí pé àjọṣe wa ò ju pé kí ìlú ìlú ni gbogbo wa ń wò pé kí ọlọ́run bá wa jẹ́ kó lọ síwájú kò síjà kò sí ọ̀rọ̀ oníkálukú ń ṣe tiẹ̀ ní nǹkan kan ni adẹ̀ máa ń sọ ẹlẹ́ kristẹni ò gbọ́dọ̀ sọ pé àwọn kèfèrí tán ń fi kinní kan ṣe kinní kan nǹkan oníkálukú máa ṣe kí n tó pé oníkálukú ló ń ṣe. ló ṣe ó dá bàbá wa ẹ bàbá wa Awa wá bá àwọn eh, olúayé ògbóni àbóríjì ṣe àwọn ètò tí wọ́n ṣe kádẹ wàá mọ̀ nípa kí ni wọ́n pè ní àwò ẹ̀yin ti ṣáájú délé ayé ẹ ti jù wá lọ ẹ ti gbọ́n ẹ lóye lórí kí lẹ lè sọ fún wa nípa àwò. àwò ní ìgbà àjọ òun ọ̀nà tí àwọn baba ńlá wa máa ń gbà láti ṣe nǹkan ni pé kàn dàbí kàn kàn kàn dífá ìtọ̀nà tiwọn nìyẹn awo ṣíṣe bí mo ṣe sọ lánàá kò mí ní pé tí a bá wà nílé ayé yìí ká máa ṣe ìbàjẹ́ tá a bá wò ó dáadáa ẹni àwọn tó bá jẹ́ awo gidi irú àwọn tó ń ṣe ògbóni wọn wọn yìí gbàyàwó ara wọn àbí òṣùgbó wọn yìí gbàyàwó ara wọn wọn yìí ṣe burúkú síra wọn wọn yìí jalè ìsìn ni irúwà ògiri wa gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run sọ pé ká máa ká máa hùwà burúkú òun ni àwọn tó ń ṣe awo èmi ò kò sí nǹkan tó burú nínú pé èèyàn ṣe awo ọ̀nà tó gbà ọ̀nà tó mú láti tọ̀ nìyẹn èmi ò i have no reason. ẹ bàbá wa ǹjẹ́ ó ṣeé ṣe kí ọba kí ó ṣe àwò. ọba tó bá mọ̀ pé ọ̀nà tó ń fẹ́ ọ̀nà tó ń tọ̀ nìyẹn tí ò bá ti ṣe bí kó máa ṣe ohun tó bá wù ú gbogbo ala ní kinní àmì ọba mi ṣé ọba tó ti wà láti kékeré tó jẹ́ pé. Eh, kíní òun ló ń ṣe ẹ wá ní nítorí pé ìjọba kó má ṣe mọ́ tàbí ọba tó ti wà láti kékeré tó yẹ pé ọ̀nà ṣọ́ọ̀ṣì ló mọ̀ ẹ ní kó má lọ ṣọ́ọ̀ṣì mọ́ n tó dáa jù ni pé ká nífẹ̀ẹ́ ara wa ká ká má hùwà ìbàjẹ́. ṣé tòótọ́ lọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wípé ọba ò lẹ́sìn. òótọ́ ni òótọ́ ni ṣùgbọ́n ó ní ṣùgbọ́n nú tá a bá ń sọ pé ọba ò lẹ́sìn kì í ṣe pé kí ọdún Ògún dé kọba nítorí pé òun ti jẹ́ kìrìsìtẹ́nì mi ò lọ́wọ́ sí yẹn o ìlú ẹ̀ ló fi ń ṣeré tàbí wọ́n fẹ́ dífá ah, tèmi kì í ọ̀rọ̀ tèmi ò jọ fá bíbélì mi ni mo fìlú ẹ̀ ṣeré nìyẹn ó ti gbogbo yẹn ló yẹ kó rò pọ̀ mọ́ kó tó jẹ ọba hmm, ó dẹ̀ bàbá wa àṣà ìṣe àti èdè ilẹ̀ káàrọ̀ òjòrò ó ṣe kókó nílẹ̀ Yorùbá wa yìí ṣùgbọ́n tí a bá wọ ṣàkun ọ̀rọ̀ báyìí ó dàbí pé èdè wa ó ti fẹ́ rẹ̀ nínú ìlú yìí kí ilẹ̀ ipa wo lẹ̀ ń sà láti lè jẹ́ kí àwọn ọmọ wa kàn máa sọ èdè wa kí wọ́n lè gbọ́ kí wọ́n lè mọ̀ ọkọ kí wọ́n lè mọ̀ ọ̀ka kí n tó eh, ara eh, ara ìdáhùn náà ló máa jẹ ní council of ọba ní ìpàdé lọ́balọ́ba ní Òṣogbo bàbá ó tó nǹkan bí ọdún mẹ́rin sí wọ́n ní kí torí pé èdè wa àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ò gbọ́ èdè táwọn ń sọ wọ́n ní kí ẹni invite invitei, ó, N, é,